ẹ̀yin èèyàn mi àwọn bọ̀dá wa ṣàìdíire hmm, ọ̀ránṣẹ́ sọ̀tún ọ̀ránṣẹ́ sósì lórí gbogbo rògbòdìyàn ìjà tó wà láàrin àwọn bàbá wa àrùn ìpìtàn hmm, àti gadam ní Gani Adams <laughs> ah ó lágbára hmm, ẹ má jẹ́ kí n gbà yín lákòókò mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tó ránṣẹ́ sí àwọn méjèèjì ó yá ẹ wá lọ gbọ́ ọ ìbà ọlọ́run elédùmarè ìbà akọ́dáyé ìbà gbogbo etí tó máa gbọ́ mi mo kí gbogbo ọmọ yorùbá níbikíbi lágbàáyé mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń sẹ́ǹdì mẹ́sẹ̀gì sí mi pé àwọn èèyàn kan bú olóyè Sunday Igboho mi ò dẹ̀ reply pé àwọn rí i pé fáyàfáyà ti yẹ kó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí Ah, nǹkan tí ó jẹ́ kí tètè dáhùn ni pé ah, mo kọ́kọ́ dáhùn kọ́sọ́mà mi lóhùn náà because ọ̀pọ̀lọpọ̀ mo ti gba owó lọ́wọ́ ẹ̀ ní last week kó tó dípa ṣe bẹ̀rẹ̀ òkú màmá tí mi ìdẹ̀ tí sẹ́ndì iṣẹ́ wọn mo kọ́kọ́ ṣètò oníkálukú náà torí má jẹ̀bi ọlọ́run má jẹ̀bi èèyàn náà ni bọ́rọ̀ ayé ṣe wà nìyẹn iléeṣẹ́ mi ò sì gbọ́dọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ sì ni orúkọ kò gbọ́dọ̀ bàjẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run irú ọmọ tọ́lọ́run ṣe wá láwùjọ ẹlẹ́ẹ̀kejì <laughs> mo fẹ́ tan ìmọ́lẹ̀ sí nǹkan kékeré màá kọ́kọ́ bẹ bàbá mi bàbá mi ẹ jẹ́ kí n kọ́kọ́ fi tó lóye lẹ́ẹ̀ná ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí bàbá mi Abbas ààrẹ olùpẹ̀tàn ilẹ̀ Yorùbá mo kí yín ẹ kú iṣẹ́ ẹ kú ohùn ẹ kú ọgbọ́n bàbá mi mo fẹ́ kẹ́ bá mi jèbù rẹ díẹ̀ torí pé ẹ̀yin àgbàlagbà náà lẹ máa ń sọ pé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bàbá mi Abbas ààrẹ olùpìtàn ẹ dákun ẹ bá mi fọwọ́ wọ́nú ẹ bá mi fi yè dénú màá tún wá kí bàbá mi Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ o ẹ dákun ẹ bá mi fi yè dénú ẹ má jẹ́ kájà ẹ má jẹ́ kí wọ́n sọ pé àbí èdè ń dì wọ́n bàbá mi mo bẹ̀ yín mo faládé ilẹ̀ Yorùbá bẹ̀ yín tá a bá ní kí a máa fa ọ̀rọ̀ igun a ní lé ẹlẹ́ran náà lọ a kàn máa kọjú ìjà síra wa ni ṣẹ̀dẹ̀ rí ìdùnnú àwọn bandit ìdùnnú àwọn Fúlàní nìkan tó ń ṣẹlẹ̀ láàrin yìí ìdùnnú wọn ni ìdùnnú ọ̀tá ni bẹ́ẹ̀ ṣe jẹ́ alágbára tó àti bàbá mi Abbas Olùpẹ̀tàn bẹ́ẹ̀ ṣe jẹ́ alágbára tó ẹ má jẹ́ kó jẹ́ pé afẹ́fẹ́ ìdì lásán náà máa wá dì tán máa fẹ́ sáàrin yín tásì mú yín ẹ jẹ́ ká ṣíra wa lọ́kàn Yorùbá ni wá ẹ jẹ́ ká lé àwọn ọmọ àlè kúrò nílẹ̀ wa bó ṣe jíyàn gbé yóò dà ìjà yẹn ló yẹ ká jà bó ṣe ń pààyàn yóò dà mo ṣì ń bọ̀ wá lórí jíjíyàn gbé yẹn because ó láwọn nǹkan tèmi observe now ẹ jẹ́ ká ṣera wa lọ́kan bàbá mi ààrẹ Gani Adams bàbá mi ààrẹ olùpẹ̀tàn Abbas ẹ dákun gbogbo ẹ̀yin sọ̀pọ́tàsì wọn náà àtẹnigbàfọ̀ṣẹ jáde tí ó lè fi pa bandit tó yẹ pé bàbá wa olùpẹ̀tàn ló fẹ́ fi ṣépè fún àtẹni tó gbé gbálẹ̀ jáde tó yẹ pé kò lè ṣépè fún bandit tí ń jíyàn gbé bíbá Gani Adams ló wá fi ń kọjú sí àníìdí ẹ àníìdí ẹ. Yoruba, ẹ má jẹ́ kéde ó dì wá kọ́ bá ba kí wa pé ṣé kò tán wọ́n ní kábíyèsí kan jáde mí mọ́ torí ọ̀rọ̀ yorùbá ó ti ṣe dna for everybody wọ́n lẹ́nìkan jáde pé ó ní kí olóyè Sunday Igboho pàdé òun níbì kan kó káwọn ọmọ ogun ẹ̀ lẹ́yìn kóun náà káwọn ọmọ ogun tòun náà lẹ́yìn kan wá jọ kọjú ogun síra wọn ẹ̀dẹ̀ mọ̀ kí mo ti máa ń sọ tẹ́lẹ̀ pé àgbà kò làákàyè kòkó ṣù ẹni tọ́lọ́run bá fún lóye níní ọ̀rọ̀ mi á ti yé yín dáadáa ibo ni onítọ̀hún yẹn wà látọjọ́ yìí tí olóyè Sunday Igboho kò ti sí nílé tí àwọn ajínigbé tó dẹ̀ ń pa àwọn èèyàn tó ń dá ẹ̀mí àwọn èèyàn lágbòdò so olóyè Sunday Igboho tó wá ní kán má pa wá mọ́ yẹn nìwọ wá fẹ́ kọjú ogun sí ah, ó tiẹ̀ dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ó dáa ibi tọ́rọ̀ mi a ti jẹ jáde lénìí ní gbogbo ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ lọ nọtìsì nǹkan kan ṣe rí ọ̀rọ̀ báńdíìtì ọ̀rọ̀ ikú ilé ni wọ́n ní bí ikú ilé ò bá pa ní pé mo máa ń tẹnu mọ́ àwọn òwe kan bíi pé kí máa pẹ́ kí máa pọ̀ òwe pé ọ̀run yabọ̀ bí ikú ilé ò bá pa ní ikú ilé ni àfẹni tó bá fọ́ lójú tí ò rí iná dáadáa nìkan lọ̀rọ̀ àwọn Boko Haram yìí ò ní yé but àwọn tó ń lò wọn ikú ilé tó ń lò wọn yẹn tó bá yẹ kó wọn observe kó ṣe padà bọ̀ wá pa àwọn náà gẹ́gẹ́ bí àfọ̀já ṣe operate ńgbà yẹn wọ́n á tètè jáwọ́ but mi ò wá níbẹ̀ lọ́hùn kan jáwọ́ ikú ilé tó ń lo àwọn Boko Haram láti gba owó pa lọ́wọ́ àwọn èèyàn yẹn mi níbẹ̀ lọ́hùn kan jáwọ́ nítorí pé ọmọdé tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń wò dé àgbà ni òun lọ̀rọ̀ wọn ó sì padà bọ̀ wá sílé àwọn náà lórí nígbà tó bá pa àwọn èèyàn tán nílùú mi ò bẹ̀ lọ́hùn kó fún wọn ṣe o mi ò dẹ̀ bẹ ọlọ́run kó má fún wọn ṣe bọ̀ ká wá wò bóyá àwọn ọ̀nà kan lè dá ṣe ayé ibi tọ́rọ̀ mi ń lọ nìyẹn ọlá pé olóyè Sunday Igboho bá wọn ṣáwó mo fẹ́ sọ reality kan fún yín lénìí ọlá pé májàsọ́lá ò bá wọn ṣáwó ló ṣe dàbí innocent ni ò ṣe mọ géèmù tán fi tí Yorùbá kan fi bandit play nílùú yìí tó bá yẹ pé olóyè Sunday Igboho bá wọn jẹ ní inú oòrùn bá wọn jẹ nínú egungun ni àwọn náà wọn ò ní jáde síta pé bandits ń pa wá tó bá yẹ kó wọ́n ti fún wọn nípò kan tó ti fi politics kọ́ wọn lọ́rùn ah, ah, àwọn náà ò ní sọ̀rọ̀ bàbá mi Wàsíù Àyìndé ṣe rántí ọdún mẹ́wàá sẹ́yìn ó máa ń fọn báyìí ni bírin bá fọn akárí ayé bọ̀yìn nìkan bàbá mi kan ti padà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ olóṣèlú kì í báyàn jà wọ́n máa ń rẹ́yàn mọ́ra ni tó bá ti rẹ́ ẹ mọ́ra ò ní sọ̀rọ̀ mọ́ ẹ má bínú bàbá mi máa yógún o àmọ́ bó ṣe rí ni mo ṣe sọ yẹn ẹ má bínú dádì mi ẹ jọ. so bàbá tó ní kí olóyè Sunday Igboho pàdé òun káwọn jọ wá jagun wọn ní kinní kan àgbẹ́kọ̀yà bí atájù àgbẹ́kọ̀yà àbí kinní kan mi tiẹ̀ mọ̀ wọ́n nú ayé wọn transparent rárá nǹkan tẹ́mi rí bẹ́ẹ̀ ni pé tí èèyàn ò bá dárúkọ olóyè Sunday Igboho ṣeéṣe káyé má mọ̀ ọ́ so àwọn náà bí nìkan ọ̀gbọ́n tó yẹ kí káyọ̀ lára ni pé mo wẹ ẹni yẹn pé ó fẹ́ tírẹ́ǹdì ni ó fẹ́ tírẹ́ǹdì ni látọjọ́ yìí tó ti jókòó kò bá wa wọnú gbogbo káwọn ọmọ ogun ẹ̀yẹn káwa tẹ̀lé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí simple olóyè Sunday Igboho sọ pé òun wá ipò ó ní kán bá pa wá kán má jí wa gbé mọ́ ni ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá tẹ́ ń kó àwọn Fúlàní sábẹ́ tẹ́ ń fi wọ́n jíyàn gbé tẹ́ wá fi ń lo ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì bọ̀gìnì bọ̀gìnì tẹ́ wá ń pòwe fún wa pé iṣẹ́ kọ́ lówó ó dà bọ̀ mo fẹ́ kẹ́ ẹ rántí o àwọn kan ti lólé ayé yìí ayé ò padà rí wọn mọ́ pẹ̀lú gbogbo nǹkan tó wù kán ní ó ti padà di lẹ́lẹ̀ ẹ wá ń fi ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ṣe ẹja lẹja ń jẹ sanra nǹkan tí ò jẹ́ kí n lọ deep lórí ọ̀rọ̀ ó yà mí lẹ́nu ó bá mi lójijì nígbà tí olóyè Sunday Ìgbòho dé tí wọ́n padà announce Yorùbá Nation èmi náà padà shout ẹ̀ because inú mi dùn because èmi ti ẹ̀rọ pé ó ti lọ ni wọ́n wá padà announce pé ah Yorùbá Nation Yorùbá Nation kí Yorùbá bọ́ lókun ẹrú Yorùbá Nation ìtumọ̀ nation ni pé àpapọ̀ ọmọ Yorùbá because àwọn èèyàn ọmọ túmọ̀ nation nation yẹn ń disturb ẹlòmíì dè ní torí pé illiterate ni kò mọ nǹkan tó ń pè ní nation ó kàn ṣàkọ nation ah yorùbá nation ẹ̀yin ọmọ yorùbá nation ẹ̀yin ṣé wọn ò sí nínú yorùbá ni wọ́n tún sọ pé bọ̀bọ̀ kan náà ń bú olóyè Sunday Igboho tó ti bú wọn rí tó ní ebi apá gbogbo yorùbá ń gbà kan kínní kan mo ní ẹ filẹ̀ ìbáṣọ ọrùn tí ẹ ṣì ń dán wọn ò tí jí òun gbé ibo lòun gbé ibo ló wà táwọn aráàlú ń pariwo kiri ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọ̀pọ̀lọpọ̀ ní ká bu ọ̀pọ̀lọpọ̀ ní ká sọ̀rọ̀ sí mo ní rárá ẹni bá bú Ahmed Tinubu kò ní ojú inú ni tó o bá lójú inú tọpọlọ ẹ̀ ń bá ẹ ṣiṣẹ́ o ò ní bú Bọ́lá Ahmed Tinubu ilẹ̀ ti bàjẹ́ kọjá nǹkan táwọn gan fúnra wọn lè túnṣe bọ́ àsìkò ní fún wọn láti ran Yorùbá lọ́wọ́ torí pé agbára ń bẹ lọ́wọ́ wọn ẹ jẹ́ ká pín Nàìjíríà Nàìjíríà yìí tó bá ṣe involve pẹ̀lú àwọn Fúlàní kò lè settle because àwọn people yìí they are always playing game bí gbogbo nǹkan ṣe máa ma bọ́ sí pọ́kẹ́tì tàwọn nìkan wọn ò like anybody Fulani was not like Igbo, they was not like Yoruba, There was not like any other tribe. Nǹkan tí mo lè sọ ní èébú tẹ ní kí n jáde kí n fáyà àwọn èèyàn kí n jẹ kí n ẹ wo mo ti wà lẹ́nu iṣẹ́ mi gbogbo àná báyìí sì mo wà níbi tí mo ti ń gún ọṣẹ torí mo ti gbowó lọ́wọ́ àwọn ọmọ ọlọ́mọ mo dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn ní kí n ṣọlẹ o gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ ẹ rí pé ní pati olóyè Sunday Igboho mo free free báwọn kan ṣe ń táàpù mi pé bọ̀dá Saheed èmi ni ẹ sẹ́ǹdì kìnnìkan sí ní Kòròdú ìbílẹ̀ ah mímọ́ gbà sí mi sì jálè yẹn tí mi sì bá tèèyàn jẹ́ mo free mo fẹ́ lo bánsà tẹ́lẹ̀ mi lò mọ́ káyé lè yọ̀ mọ́ mi káyé lè bá mi ṣeré kán lè free pẹ̀lú mi mo wá lo àwọn bọ́ìsì mi níwọ̀nba mi ti jẹ́ kọ́ àwọn bọ́ìsì mi gan súnmọ́ mi èèyàn kan ò lè mọ̀ kí mo kó bọ́ìsì wa, bẹ́ẹ̀ iṣẹ́ ọpọlọ ni mo fi ṣe gbà tó ń bá mi jà ilé bá mi ya fọ́tò tó ń nífẹ̀ẹ́ mi wọ́n fẹ́ràn mi adúpẹ́ àríra wa a sì yọ̀ mọ́ra wa ká dúpẹ́ lọ́wọ́ májàsọ́lá ikú kò ní pa yín léwe bàbá onílàákàyè bàbá ọgbọ́n mo ṣe dànsákì fún ẹ ilẹ̀ yorùbá kò ní bàjẹ́ o.